أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم إمام فما سأدي كلهم على على على sani ma lè gbọ́ mùsùlùmí ṣe dáná lágbèláyé foríjì ọ̀dọ̀ ọkọ̀ṣà ni wa. náà n ti yára fi bára sọ̀rọ̀ nínú ti nínú àhàdìdì ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ààrùn náà láti ní bẹ́ẹ̀ bí nínú ẹ̀ka àlà. òun ni ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ tí àlìmáàmù kọ̀ọ̀rí àti àjẹjáde ní kíra wa. الصحيحين ومن سكت صلى الله عليه وسلم إن هذه النار إنما هي عدو لكم فإذا نمتم فأطفئوها عنكم إن هذه النار إنما هي إنما هي عدو لكم فإذا نمتم فأطفئوها عنكم النبي صلى الله عليه وسلم إن تريه لا بد إن نتندم

tí wọn pẹ́ ń tọ́bájọ́ ta yàn kéèyàn ṣe kíni èèyàn láti wá bí wọ́n ṣe ṣọ́ra fún tí wọn pé kẹ́ wá ọ̀yà red cap nípa àwọn iná tẹ̀ ń àwọn iná tẹ̀ bó ṣe ṣe iná tí ẹ̀ ń asọ́sọ́nà so oríṣi iná tí à ń dá àbí tá à ń lò. fàyàrà nẹ́mtù anábì sọ pé sallallahu alaihi wasallam tẹ́ bá ti sùn àbí tẹ́ bá fẹ́ sùn tẹ́ bàbá bẹ́ẹ̀ ni ẹ máa ṣe kí ni ẹ máa paná òrùbà tí wọ́n fi ń lo fìtílà tí wọ́n fi ń lo jàǹgó bẹ́ẹ̀ ni iná àtùpà láńtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ mara wọn abẹ́là kándù kò yẹ kí a máa dé sùn kò yẹ kí a máa padùn náà yẹn bẹ́ẹ̀ náà nínú táwọn èèyàn bá ń dá ọ̀yẹ́ kẹ́yìn ọlọ́dọ́ kẹ́yìn òfin náà lẹ́kọ́ lọ́kọ́ gbé nǹkan sàkárẹ́ sórí iná kọ́ àlọ́ sùn iná kíná ti ń pè é àdògán obì oríṣiríṣi lẹ́rẹ́ mẹ́ra bá wọn iná igi táwọn fi so kí wọ́n gbé kíní kàlẹ́kọ́ àlọ́ sùn àpọ̀dà èyí táwọn fi rí iná láàrin mẹ́gan àníbi ní kápá sọ́lọ́sọ̀rọ̀ kátà sọ pé níta dé nǹkan lórí táwọn eh, ṣe nǹkan lórí ẹ̀ tí wọ́n ṣe oúnjẹ lórí ẹ̀ ọ̀nẹ́bìnrin ká pátá bá fẹ́ sùn torí pé ọ̀tá ló jẹ́ fún wa sọ́lọ́ ọ̀sọ̀ wọn kọ́ fíṣà sọ́kọ́ bẹ̀rẹ̀ wọn forí jù wá. bẹ́ẹ̀ náà làwọn anáta ń lò láti orí náà òun náà nítumọ̀ irú òun náà wọ náà iná sá lòun náà iná lòun náà ṣé ẹ̀sìn máa pẹ́ àwọn máa paná kí wọ́n tó sùn jọ́ ni àwọn máa paná kí wọ́n tó sùn jọ́ ni ó léwu tí ń fà náà àwọn bòmíì ọlọ́kọ́ fíṣà sọ́wọ́ ni o ọlọ́n kọ́fà rẹ̀ bọ̀ ọ̀n kọ́fì aláàbàlẹ̀ ọmọ tó ń lọ kọ́lọ́n kọ́ ṣọ́ọ́n bí aburú rẹ̀ dáadáa rẹ̀ ní kọ́lọ́n kó pè ní tiwa. wọ́n yẹ pé nǹkan mi àdáwọn mi ti máa ń ṣẹlẹ̀ ń alátara ìpanu ẹ wọ ìbàdàn fi ń lọ́rọ́ àwọn látàrí fìtílà àdàǹkó gbogbo ẹ̀ so lantan kàkàbà àìpanu jẹ́rìn bẹ́ẹ̀ ẹkú kalẹ̀ kó síbi kan ẹkú ẹkú tẹ ẹkú kalẹ̀ kó síbi náà mi ìtẹ́kọ̀ yọba bí kini kankan nuna ma kina wani man kamin kina wani man kamin so ko di pe to awa ọba bina kina ba so ba jode pa ko so abe so abe na won na kan lo te ko ti ton advance ju àkókò yẹn lọ o ka sa ka ba de ka adodo ma se tekele adodo ma se kin adodo mu adodo mu ni tekele àgbẹ̀dọ̀ mọ́ ní pẹ̀tẹ́lẹ̀ kí ọmọ jẹ́ pé irú gáàsì gáàsì so òyìn àjọ̀dọ̀ máa dáná gáàsì àwọn àlọ́lẹ̀ sùn padà ọjọ́ làárọ̀ ni ọjọ́ lọ́sàn ní ọjọ́ lálẹ́ ni tó dáná bí sẹ́kọ́ sí lọ́sàn fún ẹ̀rọ ní tọ́fà afẹ́fẹ́ àǹkan ẹ̀pá ojú olólẹ̀ máa kan tó àgbẹ̀ náà sórí stóòfù àbí lórí àdògán ìgbàlódé ní wọ́n ṣe àbí lórí gáàsì tó àlọ́sùn ó jẹ́ láàrin ọjọ́ sàn kàkà báwọn irú kí ló fẹ́ lọ sí tó àjẹ kàkà ọdún nǹkan náà ni ọdún nǹkan kan ló ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ èyíkéyìí tó lọ máa ṣe kọjá tó bá fẹ́ sùn paná àkókò tó rẹ̀ sùn ó kí n lórí iná máa jò lọ tábùrọ̀ ọba ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ọlọ́nkọ̀ṣọ́ abẹ́ so ọ pa ni bàbá jí tó bá ṣe kọ lọ ṣe ojú ààrẹ báyìí kò mójútó pẹ̀lú tó tún bẹ́ẹ̀ ni pé ìmọ̀ wẹ́sì owó ìmọ̀ wẹ́sì dúkìá wẹ́sìn of gas wẹ́sìn of ọgbọ́n ọ̀sẹ̀ lọ́dà bó ṣe gínà náà dọ̀gán ńlá kínní náà wọ́n sọ àwọn wẹ́sì gà wọ́n wẹ́sì ẹ̀ náà nìyẹn tọ́ba àrẹ tó mójútó tó ṣe ọlẹ́ má lọ tásìkò hùn àbí tọ́nu bá fi gbọ́ lọ tó yẹ pé ìkà yẹn ti gínà tayọ so kò bá mu rárá anábìsà pé sọlọ lọ sàn ọ̀tá ni èyíkéyìí iná torí jíǹsù iná na iná kìí ṣe náà kan a nǹkan àwọn eléyìí náà iná náà lọ jẹ so that anabi ya sọlọ sọlọ tẹbá ti fẹ je fun wa tẹbá ti fẹ sùn kápá wọn ti so ni awon ẹlẹ electric tan lò yìí níta bá ti ní ìdìkà máa pátá wá fẹ sùn kún tó tún wá kún ìwé kún ìwé láti ọdẹ yẹyẹyẹ rẹ pé èèyàn nídìí láti mú nǹkan bẹ́ẹ̀ èèyàn kàn kà látàrọ̀ dalẹ̀ aláti àárọ̀ aláti àṣùbà aláti kínátìpè àti aládi àárọ̀ kọ́ bá mú tí àwọn bá tẹ̀tọ̀ èèyàn bá tọ́lẹ̀tì àwọn fẹ́ mọ èèyàn lè má ṣe wọ tọ́lẹ̀tì èèyàn lè fi na tọ́lẹ̀tì lẹ̀ àpèjúwe nígbà tí èèyàn ti fẹ́ sùn so èèyàn lè fi na bí pásítì kan láàbí ibì kan tó ẹ pé tọ̀ tí wọ́n máa jẹ́ lọ́nà pé ẹgbẹ́ àti àbájú lóòrùn náà ṣe ògbẹ̀ so etí ọkùnrin kan kò tẹ́ pé ẹ̀yàn ní máa tẹ́ ẹ̀yàn lẹ̀ fọ́lí gbàǹkà. ǹgbà yàtọ̀ sí yẹn àwọn tó yẹ pé kí nígbà ní ìdínà kíchìn ẹ̀ ti kún kíchìn ẹ̀ paná. so bẹ́ẹ̀ náà lóṣù kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wọn náà so anábì sọ pé ọ̀tá lọ́jọ́ fún wa. so àwọn kan bẹ̀rẹ̀ pé nǹkan mẹ́kàn ṣẹlẹ̀ so látara tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam wọn àwọn aṣáájú ọkọ báyìí bọ̀ kọfẹ́ aláàbàrẹ̀ so bẹ́ẹ̀ náà ni ìrẹsì owó ìrẹsì náà fún wa ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn so kò bá mu rárá tába ti fẹ́ sùn ànábì ní pàpà náà oorun alẹ́ oorun ọ̀sán oorun ẹ̀yàn fẹ́ sùn láàárọ̀ ní kápá náà kátó wá sí pé ẹ̀rọ tí wọn bá bùkátà náà tó yẹ bá ti wà tí àwọn ẹ̀yẹ tí ẹ̀rọ ẹ̀ wà tí tó wọlé tó ṣe ọgbà tí àwọn rìnà tí àwọn rìnà ṣe kí ni àbẹ kaná sí. kọ́dà bí èèyàn bá sùn èèyàn ń wéṣẹ̀ owó nù èèyàn ń wéṣẹ̀ owó nù kọ́dà bó wọn bá wà tí wọ́n máa tí wọ́n máa san fún mẹ́fà kọ́dà kí wọ́n máa wéṣẹ̀ owó èyí tí wọ́n wéṣẹ̀ wọn àwọn kan fẹ́ lò tí wọ́n rí lò kọ́dà kọ́ wa kárí gan káyọ̀ pé kálukú náà mo sì wù ú ná pọ̀tọ́ fẹ́ ní gbọ́dọ̀ kọ́ máa dúkìá kọ́ máa nǹkan rẹ̀ torí àwọn ọmọdé àwọn ti ń sàṣejù àwọn bá nánà àti àwọn ń lo nílò àpà ọlọ́wọ́ béèrè lọ́wọ́ yẹn ọjà ti nánà ni ọjà kan ló bẹ̀rẹ̀ ọlọ́wọ́ béèrè lọ́wọ́ yẹn ọlọ́wọ́ béèrè lọ́wọ́ yẹn ìná àpàdà kọ́dà kí nǹkan yẹn pé kò rí nǹkan yẹn àbí kò rí tó ìná táyà yẹ táàmù tí wọn bá lóná kí wọn paná kí náà fẹ́ taná sí àpò òkun kó bá ti ń kún àbí kí ní ṣe tí ò rí tí ò ṣe kékeré àbí bẹ̀rù lẹ́tà tí wọ́n kálukú tó ń kálukú wa kọ́ńsì bẹ́ẹ̀ pé wọ́n tó ti dán tó ọ́nibí tó yẹ wọlé máa àti wọn bá àwọn abúkàtà àwọn abúkàtà pé èèyàn bùkátà kọta alákọ̀ fi rí nǹkan mi àbí kò fi ṣe nǹkan mi àbí kò fi kàtà lẹ́ka ṣùgbọ́n ni kéèyàn ọ̀tàn kí wọ́n máa jẹ pé iná kan iná ṣáàdì kan tí wọ́n bá tàn tó ṣe tí wọ́n bẹ ṣe kí wọ́n máa tàn ní tí wọ́n bùkátà kéde pé ta hàn kéde pé tí kò sówó táwọn ẹlẹ́mìí àwọn ọ̀gá ní táwọn ṣe dáa àbí kò sówó àtàwọn rárá èèyàn máa ń ṣọ́wó ná èèyàn sì máa èèyàn sì máa ń sáfún náà pa so hadith yìí wọ́n ti sọ pé tọ̀ ká máa iná jẹ́ ọ̀tá fún wa o iná dára ju iná àtàrà fún wa tá fẹ́ sùn ká pa iná ànábì lójú ọ̀rẹ́ rẹ̀ òdodo ni ojú àdé tọ́lá lálàṣà alákọ̀dá ní sọ́sà òdodo ní gbogbo ẹ̀ sallallahu ọ̀sọ̀rọ̀ lákàyè wá débẹ̀ lókàyè wọ̀ débẹ̀ pẹ̀lú àwọn kan nípa ẹ̀kọ́ lọ́run tó wọ́n fi ń hàn wá báyọ̀ náà tó fi mọ̀ wá pé báyìí báyìí báyìí náà lórí ọ̀yẹ ká gbà ọ̀yẹ ká mọ ọ̀yẹ ká tẹ̀lé oríire ń bẹ ibi ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tí làkàyè wá dé ibi tí làkàyè wò dé ni ọ̀rọ̀ náà bìnrin tó lálàáfíà sọlọ́lọ́ sọ̀nà kátìlẹ̀ kálò ní lákàyè wá débẹ̀ lákàyè wá débẹ̀ o káwọn sọ pé ah, àtakò lákàyè lákàyè ilé ìjìnlẹ̀ síláka lákàyè ta ni èmi lákàyè tiẹ̀ ni lákàyè wọn tó bá ní lákàyè kò jìnnà sí kòtòkòtò fíkin àní nǹkan ní àdéhùn wa látọ̀dọ̀ níbi sọlọ sọ̀nà àdéhùn tó lálàáfíà wọn ní àkàtakò lákàyè tiẹ̀ ni irú lákàyè tiẹ̀ lákàyè tiẹ̀ lọ́tàkù so kò bá ń bá nǹkan máa fi lákàyè sẹ́sìn ẹ̀wọ́n ní sìn bẹ́ẹ̀ mẹ́fẹ̀ẹ́ kátó ọkùnrin tí ọlọ́lẹ̀ bá lọ́dọ̀ ọlọ́run tó bá kú bẹ́ẹ̀ ewu ló jẹ́ fún orí kò gbàfà náà tó nù sọlọ́dọ̀ sọlọ́ kọ́nà kọ́ sàmùnà wa so àwọn àǹfààní ń pọ̀ ní àhàdìsì yìí so that inú àǹfààní náà ni pé anábìjẹ ká máa pe sọlọ́lọ́ sọlọ́ iná jẹ́ ọ̀tá fún wa tí wàá ṣe náà kà èyíkéyìí ìran iná ni gbọ́dọ̀ àti ìran iná tí àyàn máa fi ń sun pápá àbí tí wọ́n máa fi ń sun koríko tí àwọn bá ti dé ní àgbègbè òǹkálùkù kí wọ́n máa fi iná sí koríko kí wọ́n máa fi iná sí pápá kí wọ́n máa fi ọ̀dà ní àbí koríko ẹ̀jọ́ ọ̀dọ̀ wọn kí wọ́n á lọ lè sùn bẹ́ẹ̀ rárá o tí wọ́n bá ti fẹ́ sùn ànábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ iná yọ̀ ọ̀tá lọ́jọ́ fún wa tí wọ́n bá ti fẹ́ sùn pápá gbogbo ẹ̀ náà ní kápá ọ̀dẹ̀ ni kí ni ká ṣe wọ́n mọ̀ sí pé àṣẹbí koríko tó wà lẹ́gbẹ̀ẹ́ lé àbí ṣẹbí àwọn agbó tó wà lẹ́gbẹ̀ẹ́ nínú ara iná àwọn sí ẹ lọ́dẹ̀ pa ni o ẹ pa ni ẹni sílẹ̀ kẹlẹ́ sùn torí ó lè jẹ́ kókó kọjá nǹkan ní kọjá tayọ kókó kọjá wá sílé yín ó lè jọ ẹranko mi kó nọ́ọ̀sì kó máa sá káàkiri kó máa sá kó máa sá àkálà káàkiri ẹranko mi kí ó kó sínú náà kó máa sá kó sálọ ọ̀sá wọlé ẹlòmíì nù yín ọ̀sá sàsálà ni tọ̀ so kí ni ó bì nígbà tí a bá ti paná kí a tó sùn kò ní sí ojú eléyìí àyàn sọ àyàmáyé náà tí wọ́n ti dá láwọn ọ̀bọ̀ míì aláwọn náà tí wọ́n fi ń dẹ̀gbẹ́ ni àbí náà kóríkó ni àbẹ́ tí wọ́n ń wá kíkà kiri ni àbí kíní kan tẹ́ kí wọ́n fi náà lẹ̀ tí wọ́n lọ sùn bẹ́ẹ̀ tábúrú ṣẹlẹ̀ lágbègbè náà àbílù náà kọ́lọ̀ kọ́ fi ẹ̀sọ́ kọ́fẹ́ rẹ̀ bọ̀ o so nínú àǹfààní tó tó tún wá bẹ́ẹ̀ náà ni pé ọmọ tí wọ́n bá ti pè lọ́ta tí wọ́n bá ti pè lọ́ta fún wa subhanahu wa ta'ala tí wọ́n bá ti pè lọ́ta fún wa àríkà náà ṣe kìnnìkan kàmúra múra rẹ̀ kalẹ̀ ọlọ́run pé aṣètò àmì ọ̀tá fún wa subhanahu wa ta'ala innahu lakum aduwwun mubin ọlọ́run pé lọ́tọ̀ fún wa inna ash-shaytana kana inna ash-shaytana kana lakum aduwwun inna ash lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run sọ pé èṣù ní èṣù àlọ́tà lọ́jọ́ fún wa iblis ẹni àmúlọ́tà yorùbá náà sọ pé tọ́lá bá ti fi ọ̀tẹ̀ ní hání kò lè ṣe kí ni kò lè pa ni náà. ẹ̀pẹ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ pẹ̀lú àná lọ àti pẹ̀lú agbára lọ torí wọn lọ́wọ́ múra lẹ́dẹ̀ tó bá lájọ àtúwàbí tó bá lábẹ́ àjò lọ so tó bá sì lábẹ́ àtúwàbí tó bá lábẹ́ àjò lọ ọ̀sán máa bọ́sẹ̀ máa ṣe kí ni bọ́sẹ̀ máa dọ́jẹ̀ ẹ̀yìn ìṣọ́ lọ́n so that èṣù kọ̀yà kéṣù ọ̀tá ẹnì kankan mọ́ nígbà tó náà jẹ́ bẹ́ẹ̀ tọ́lá ti sọ pé ọ̀tá so bẹ́ẹ̀ náà ni iná tọ́nà kó lọ́ta fún ayé wọ́n yẹ kí gbogbo tó yẹ kí èèyàn ṣe kí èèyàn ṣe má lè bẹ̀rẹ̀ èèyàn fẹ́ sáná ọ̀ràn kan bó ṣe sáná ọ̀rọ̀ bùkátà ná ọ̀rọ̀ kan wọ́n tàn ná tọ́ bá tàn náà kalẹ̀ tó bá ṣe ọ̀dọ̀ tó bá èyíkéyìí iná tó bá tàn kalẹ̀ màpọ̀ fẹ́ lò ní kó sì mójútó ọba lò kó sì pa èèyàn sì fi iná ṣeré torí ẹni tí wọ́n fọ̀tà rẹ̀ ṣeré wọ́n fẹ́ ṣe kí nù wọ́n fẹ́ parun nù èyí fi náà ṣeré ọgbà ọmọ kéèké dáwọn fi náà ṣeré fẹ́ wọn jùlọ fi náà ṣeré wọn ṣàṣà náà ṣeré wọn ṣe ọgbà wọn ti káàdì ṣe wọn sì gbọ́ pé wọn jìnà sí wọn bá àwọn ewé lórí ẹ̀ so bẹ́ẹ̀ náà ni ọgbọ kéèyàn gbé nǹkan sórí gáàsì torí náà kan náà ni wọn gbé nǹkan sórí àdògán lórí stove lórí oríkèyí kẹtọ́ lẹ́ka kọ́dà kéèyàn ó yí ti omi kọ́dà kéèyàn ẹlẹ́tíríkì iná sáà ní electric àbí èsì náà ni kí ni orí tèmi káwá lọlẹ́ sùn kọjá omi lè jẹ wọ́n sì ti sùn tó bá jẹ kí náà ṣẹlẹ̀ èèyàn plug ayọ́n kalẹ̀ síbi iná ó ní kó bá gbóná ọwọ́ lọlẹ́ sùn àbọ̀ òtí ẹ̀sùn lọlẹ́ jòkó síbi kan nígbà tó bá gbóná sí ọ̀sán fún ti gbóná àwọn ìgbóná jù ó lè di tọ́jú ó lè di kìnìún sọ bíná bíná ṣe ń sọ ń bomi bí ṣe bíná ṣe ń jólé ń tá a bá fẹ́ sùn kàlùkẹ́ ní ká pa so tá a bá sì sùn kánà ká mójútó aláṣẹ aláṣẹ abẹ́rẹ́ kí a bọ̀ dodo ike yìí náà ti náà bá jẹ́ dodo ike yìí náà ti náà bá jẹ́ so ìgbà tó bá nídìí ẹ̀ máa lò ìgbà tó bá ní tọ́ kọ́ mọ́ta ìgbà tó bá nídìí kò mójútó wá sí ìdòwò lójú wọn pátá sì má jìnnà síbẹ̀ lẹ́yìn ìṣọ́ ọlọ́run so nínú àǹfààní tí mẹ́bẹ̀ náà ni pé èèyàn máa ń bẹ lọ́wọ́n ba kọ́ ọ́ lọ́yàn lọ́wọ́ lórí ọ̀tá yẹn ni kí wọ́n fi ṣẹ́gun rẹ̀ èèyàn sì máa ń wáṣọ lọ́wọ́ bá kó fi ṣọ̀rọ̀ ṣọ́ wa kó mi ìgbàgbúrò ọ̀tà wọ́n tààrà bẹ́ẹ̀ ní tẹ́ ká máa ṣe ọmọ tó bá jẹ́ orí iná tọ́lọ̀ ń dá fún wa iná tọ́lọ̀ ń dá yìí àwọn náà oríṣiríṣi tọ́lọ̀ ń dá yìí á máa tọ́lọ̀ kọ́lọ̀ orí rẹ̀ ní kọ́lọ̀ ń jẹ́ tiwa ń bá bó ti ń bẹ́ ń bẹ́ kọ́lọ̀ ń kọ́ṣọ́ wa ń bẹ́ anábì pè lọ́tà ẹ bẹ jẹ pé ní tó bá mọ̀ lọ́tà rẹ so ọlá tí wọn ṣe kí ni kí wọn bẹ lọ́n kọ́lọ́n kọ́lá kọ́lá kó àbúrò rẹ kó ṣokó bẹ àbúrò rẹ so ọmọ tó ọmọ tó rẹ lẹ́yìn náà ẹ so ẹbẹ yẹn náà dẹ ni ẹ inú àǹfààní ti ń bẹ ń bẹ tí a bá ń ṣe bẹ́ẹ̀ alátìmọ̀ pé gbogbo nǹkan tó lọ́n dá ló ní aburú bí wọ́n ṣe wúlò tó sì ṣàǹfààní tó èèyàn lè gbé láyé láì má lò náà láì má nìdí náà iná ṣàǹfààní pẹ̀ oríṣiríṣi iná báwọn ṣe dáná ló ṣàǹfààní wọ́n sì níbi tí kankan wúlò fún wọ́n sì lè wúlò jura wọn wọ́n sì tún wúlò jura wọn lọ ṣùgbọ́n tó ṣe láǹfààní kan aburú bẹ́ẹ̀ ànábì fi pẹ́lọ́ta fún wa sọlọ́mọ sọlọ́m bẹ́ẹ̀ náà so owó tí wọ́n ti wá jẹ́ ńtọ́lọ́wọ́n bá dábàá ń tà ń lò á mà bẹ́ẹ̀ lọ́wọ́n bá kọ́lọ́n kó ṣe dáadáa rẹ̀ dáadáa ní kọ́lọ́n kó ti kárí kó má jẹ́ ara aburú rẹ̀ o kó má ṣe aburú rẹ̀ kàn wá kó má jẹ́ káburú rẹ̀ ṣẹlẹ̀ sí wa. kì wá sọ̀rọ̀ náà nìkan bẹ́ẹ̀ ni ogun tí a bá ń lò tẹ́ mọ́ ọbẹ̀ tọ́lọ́ ń da pé á dáadáa ti ń bẹ níbi ìka tọ́lọ́ ń dá ẹni kọ́lọ́ kó pè tiwa o kó ṣe ń tiwa òun ti ń jẹ́ aburú kọ́lọ́ kọ́ ṣọ́wá ń bẹ so ọ̀yà kí mùsùlùmí tajú sí nǹkan yẹn kí á kà má lọ pé àlásán ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ mọ́tò ọ̀sálàdà tí àwọn ṣe ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn wá ti ra dábà àwọn àti àdó àkàndá àdó ìfilẹ̀ tí wọn bá ti dábà tí wọn fẹ́ ọ ṣe orí rẹ̀ ní kọ́ pé lọ́wọ́ pé ń tẹ̀yàn so that tó bá jẹ́ aburú rẹ̀ lọ́wọ́ ṣọ́ fún mi dábàá nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ ni tọ́jẹ́ tó wà nípò nǹkan ọ̀gbìn lákòókò tiwa yìí mọ́tò machine kẹ̀kẹ́ kẹ̀kẹ́ náà pẹ́ plane ship kenu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa làwọn báwọn oríṣiríṣi èèyàn láti máa ṣe wa ní kí a máa tọrọ kí a wáṣọ pọ̀ nbí àbúrò tẹ mọ ẹ̀dá àwọn ẹ̀dá báyìí ṣèlú ànábi ní sẹ́yìn bá ṣe ìyàwó ó ṣe ákùn kí ọ̀tọ̀ súnmọ́ àyẹ̀wò lọ́jọ́ tẹ ṣe ákùn nìka ìtàn kọ́kọ́ tó súnmọ́ àyẹ̀wò rẹ̀ kọ́ gbọ́wọ́lé lórí àwọn ìjọba ìkọ́ra wa gbọ́wọ́lé lórí ó ṣàdúrà pé wọ́n lọ́wọ́n bá ń bẹ ọlọ́ọ̀rẹ́ tó ọ̀rẹ́ tó dá mọ́ ọmọbìnrin yìí o ọ̀rẹ́ tí ń bẹ lára tó rí kọ́ dá mọ́ ní ń bẹ̀ kó jẹ́ kó jẹ́ tèmi aburú tó dáma aburú aburú aburú tí ń bẹ lára aburú tó dáma tó jẹ́ ṣèṣe rẹ̀ sọmi ń bẹ wọn náà wọ́n sì ṣe bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nà wọn so nípa ẹ kásá kéésì ni. ẹnu àǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni àdéhùn kámọ̀ pé kámọ̀ pé ó yẹ kámọ̀ pé tọ̀ tí èèyàn bá sùn àbí kéèyàn tó sùn tí èèyàn bá fẹ́ sùn gbogbo tó bá yẹ kéèyàn ò ṣe kéèyàn ò ṣe tí ó lè jẹ́ pé tó bá báyàn lójú oorun nǹkan mi lè ṣẹlẹ̀ lọ́nà tí ò dá lóòótọ́ àdéhùn ìwà fún ti iná ṣe hàn pé alámọ̀jára burú tí iná bá fẹ́ gbé àbúrò bá jẹ kí ní tí àwọn bá sùn tọ́nà bá ní kí àwọn ọmọ tí àwọn bá sùn tí àwọn bá jẹ kí ní ọlọ́run kan máa ṣẹlẹ̀ kọ́sáré lọ pa kọ́sáré lọ sí ní tí wọ́n ṣe ìgbà tí àwọn bá ti sùn èèyàn máa kankan mọ́ pẹ̀lú pé a tún sùn jù láwa lọ tẹ́lẹ̀ bá ti sùn báyìí so subhanallah Speed jura wọn lọ spade àyàn jura wọn lọ bí omi tẹ́lẹ̀ bá ti sùn gbàrà báyìí pé ó sùn láì náà kàlàs ó ti sá two twenty àbí ó ti bẹ̀rẹ̀ one twenty ló bẹ̀rẹ̀ eré ṣíṣá one twenty ẹlòmíì ẹsẹ̀ wọn jẹ́ láti two three four ẹlòmíì ten ẹlòmíì kìíní sọ ǹgbẹ́dọ̀ mi wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ lọ one twenty ẹ̀ńtọ́tọ́ bẹ́ẹ̀ lọ one twenty sí àtisáré padà ó rọrùn báwa ni pé two twenty lọ́tí ọjọ́ ti dé two twenty bó ṣe oorun bọ́ọ̀n hánà lálẹ́ òye tó kọ́ lẹ́jà kọ́dà kọjá pé èèyàn ń sùn díẹ̀díẹ̀ two three díẹ̀díẹ̀ ṣọ àwọn mọ́sípítì díẹ̀díẹ̀ kọ̀dà bí bàtẹ́yìn ò sùn sódà tó dọ́tọ́ yẹ kéèyàn ó ṣe kéèyàn ó ṣe tí náà lélẹ́yìí àti nígbà tí wàá paná pẹ̀lú àwọn ọlọ́run yóò fi kọ̀ọ̀kan balẹ̀ sùn.

nítorí ẹ̀kọ́ kọ́bà kọ́kọ́bà ara eh, ìtọ́sọ́nà náà níbi tọ́jú dáná bí ṣe fún wa sọ́lọ́ sọ́lọ́ tí a bá fẹ́ sọ̀rọ̀ náà kí a bá tàbí jẹun ká máa kọ́bà ẹ̀ ká máa kọ́bà ẹ̀ ó dẹ̀ ló láǹfààní ó dẹ̀ ló láǹfààní subhana láì so àwọn nǹkan yẹn ó ṣe kókó gan so inú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bí àtàwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bí àdéhùn yìí so kọ́nà kó ṣàánú wa. kò jẹ́ ká lè máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì máa tẹ̀lé ọ̀rọ̀ níbi Muhammad sọ̀sọ̀nà ká lè máa lò ó ní gbogbo ọ̀ṣẹ́sí wa o ní gbogbo ọ̀ṣẹ́sí wa yányá wọn kò lè ká lè máa lò ó torí ìbẹ̀lẹ̀ oríire wà ìbẹ̀lẹ̀ oríire wà kó tó kan oríire táyé ìbẹ̀lẹ̀ wà kó tó kan oríire tẹ̀lẹ̀kẹ́yàmà náà bá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba tó àtọ̀rọ̀ ànábì tó sọ̀lọ̀ sọ̀lọ̀ náà ó lè sọ oríire sí bẹ́ẹ̀ náà lè sọ oríire sí láyé láti yàrá oríire kò ṣe pé kọ́wọ́ pọ̀ kọ́lá pọ̀ kí odò pọ̀ àyàn máa ṣe mistake ìgbésí ayé rẹ̀ ọ̀rọ̀ àti kò tó ṣe nǹkan ọ̀rọ̀ pé ah, kí lọ́ bọ́ra ọlọ́run bá mu kí lọ́ bọ́ra ànábì mú bẹ́ẹ̀ ó ṣe kò ṣe torí pé torí ọlọ́run tó tẹ̀lé lójú ọlọ́run bá pẹ̀lú kíláàsì kí wọ́n takọ̀rọ̀ ọlọ́run bá ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kò filẹ̀ oríire kan jù bẹ́ẹ̀ lọ tọ ọ máa sẹ̀mí ọ ní sọ pé ẹ̀yàn eh, kan ò ní ṣe kíni ní bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ àwọn ẹ̀kan ní ẹ̀tọ́ lórí rẹ̀ àjọ náà lẹ́tọ̀ọ́ àbíjà abọ́ṣẹ́ nìkan abọ́ṣẹ́ lọ́nà ara àwọn èèyàn ara àwọn ẹ̀dá ń tí ń jó rere ń tọ́ bá wà lọ́wọ́ rẹ̀ ó kéré ọmọ níwọ̀n ọ lè ṣe dáadáa ń ọmọ lọ́dọ̀ tí wọ́n bá jẹ́ ntí ntí wọn náà lè ṣe kí wọ́n gbogbo bó ntọ́ ntáwọn èèyàn lè ṣe fún àbí kẹ́kẹ́ bá ṣe fún gbà wọn kọ́dà bá wà gbà mọ́ra ọ̀ ní option wọ́n ṣe fún yàn so kọ́lọ̀ kọ́ ṣàánú kọ́ ṣàmúná wa kó dó tiwa so ìṣòrire ayé ìṣòrire láyé fún wa àti ìṣòrire lálùkẹ́yàmà wàlúwàhì kò síbi tó wà tàbí pé kàtẹ́ lọ́rọ̀ ọlọ́run ọba tọ́da wa tọ́da ọdún kan tó sì ní iná tó ládìjẹ́ náà káàsì tẹ̀lé tà níbi rẹ̀ lọ sallallahu alaihi wasallam kò sí níta bẹ́ẹ̀ ṣe tí ò sínú ọ̀rọ̀ ọlọ́run bàtà rẹ̀ nínú ọmọ sallallahu alaihi wasallam àwa ni ká má kunu àti béèrè ká sì má kuru àti béèrè tí ọba yé wa ẹnì kan kan kan kan sọ̀rọ̀ látàbí ẹ̀kan lórí tó ti bá rẹ̀ mu àbí tó ti bá rẹ̀ fámìlì rẹ̀ mu àbí tó ti bá rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ mu tó ti bá ẹbí rẹ̀ mu tó ti bá ọkọ rẹ̀ mu tó ti bá ìròrí ìyàwó rẹ̀ mu àbí tó ti bá ìròrí àwọn ọmọ rẹ̀ mu àbí táwọn ti bá ọ̀rẹ́ àwọn òbí rẹ̀ ara o tọ́lọ́run ni ọlọ́run fi dájọ́ èèyàn ọkọ̀ tó ṣe ó bẹ̀rẹ̀ ó wá jẹ́ kó yẹn má fi ṣiṣẹ́ kọ́dà bá yẹn ń ṣe nǹkan pọ́pọ́ yẹn ń ṣe bí ọ̀pọ̀ yẹn ń ṣe nǹkan ọ̀pọ̀ yẹn ń ṣe nǹkan kọ́ ní evidence kí lọ́lọ́run wí sùfàànà tọ́lá kí lánàá bí sọ kí ló ṣe ni o ọlọ́run kò ṣe ọlọ́run rẹ̀ lára tọ́lọ̀ kẹyàmà ọlọ́run bàbá tó ní ma sùfàànà kàlùwà ọ̀hún àbíhàmdíkà aṣáájú alá ilá ilá ẹ̀ńtà أستغفر الله ذلك أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا آه، طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم